naam salamu alaykum wa rahmatulah barakatu barakallahu fikum kí ọlọ́run bá kó fi wá ṣe kóńgẹ́ dáadáa ní orí ìbéèrè wípé obìnrin tí ó ti lóyún ṣé a lè so yìgì láàrin òun àti ọkùnrin ọkùnrin tí a wò pé òun ni ó fún lóyún tóra wò bẹ́ẹ̀ ni ó sọ pé òun ló fóun lóyún ìgbà mi ó lè ó ṣeé ṣe kó má jẹ òun gan ni ọ̀daràn tí ó fúnru obìnrin bẹ́ẹ̀ lóyún torí pé irú obìnrin bẹ́ẹ̀ náà ni. No ṣé ó dá wa lójú pé ọkùnrin kan ni ó bá láṣepọ̀ ní àárín ìgbà tí ó ní oyún àkọ́kọ́ ni wípé àwọn ẹni tí wọ́n ti lọ nínú àwọn mùsùlùmí ní ìgbà tí àwùjọ dáa bákan náà ní àwùjọ yorùbá nígbà tí àwùjọ wa dáa tí ò tí ì bàjẹ́ báyìí eléyìí ò ń jẹun tí àwọn èèyàn máa ń gbọ́ kódà láwùjọ àwọn tí wọ́n tún jẹ́ yíbò tí a jẹ́ ọmọ ìyá látara ti ìlú àwọn gan náà gbogbo eléyìí ní gbogbo àwọn àṣà àti ẹ̀yà yìí àwọn nǹkan yìí abomination òun ni nǹkan tí wọ́n mọ̀ sí àwọn nǹkan jọnilójú àwọn nǹkan yanilẹ́nu òun ló máa ń jẹ́ ṣùgbọ́n báwùjọ ti ṣe rí nsìn àkọ́kọ́ ni wípé nínú ẹ̀kọ́ Islam ṣáájú kí ọkùnrin àti obìnrin kí wọ́n tó jọ ní àṣepọ̀ láàrin ara wọn wọ́n gbọ́dọ̀ ṣe akidu nìka àṣẹrìn akidu nìka eléyìí tó ní í ṣe pẹ̀lú ìlànà ẹ̀sìn wa fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí eléyìí ló máa ń gbáwájú ṣáájú kó tó di pé ọkùnrin àtobìnrin wọn á máa jọ ní àṣepọ̀ láàrin ara wọn gbogbo àṣepọ̀ tó bá wáyé láàrin ọkùnrin àtobìnrin tí ó ń ṣe pé wọ́n ti so yìgì láàrin wọn irú ẹni tí a ń pè ní azina alladhi haramahullah eléyìí tí ọlọ́run bá ṣe ní èèwọ̀ wala zina tọ́lọ́ ni ẹ má súnmọ́ ṣìnà innahu kana fahishatan wasa tí anabi sallallahu alaihi wasallam sọ pé aburú ni tó sì jẹ́ pé láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam rí pé tí ṣìnà bá ti pọ̀ àwọn ọmọ àlè á pọ̀ yorùbá náà dẹ̀ máa ń sọ pé ilé tó ń tò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà ọjọ́ tó bá dàgbà tán inú ilé yìí ò ní tò so ìyẹn jẹ́ ọ̀rọ̀ ti síwájú nípa pé kí obìnrin ti wá lóyún ní ìlànà ṣìnà kí a so yìgì ẹ̀ ohun tí ó jẹ́ ohun tí a mọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn òun náà ni pé eléyìí ò tọ́ fún àwọn ìdí lóríṣiríṣi ìdí alákọ̀ọ́kọ́ òun ni wípé ọkùnrin tí oyún tó wà nínú obìnrin ẹni tá a fẹ́ so yìgì fún yìí kò sí ẹ̀rí kan tó fi múlẹ̀ póun ló ní wọ́n sọ wípé alibnu lil ohun tó ń jẹ́ ọmọ ẹni tó bá ní bẹ́ẹ̀dì tóbìnrin ń sùn tó jẹ́ ẹlẹ́tọ̀ obìnrin òun ló ní ọmọ obìnrin tá à ń sọ yìí gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ó ṣeé ṣe kó jẹ́ ń pa àwọn boyfriend tó ní wọ́n tó mẹ́wàá ó lè kàn wò kán nu wọn kó wò pé lè lòun láìkì ìyẹn sì ló máa ń gbajúmọ̀ jù àbí kán wò pé eléyìí ló wà kì í rìn jù àbí kí wọ́n wò wípé ẹ eléyìí ń gbà tá a sọ fún ó gbà tó ráti rí ládùúgbò tiwa ọmọ tó jẹ́ ń pé ọkùnrin tí wọ́n máa mú wálé ọkọ̀ọ̀kan wọn ní dín ní mẹ́wàá tó ní kálukú ṣàǹkọ́ ni ṣó ti yé ìgbà tó bímọ ló padà wò pé ọmọ yẹn ó má dàbí pó jọ ilé yìí ó fẹ́ fetí jọ ilé yìí báwọn nǹkan yẹn ṣe máa ń rí ni àkọ́kọ́ kò sí ohun tí ó fẹsẹ̀ rinlẹ̀ fún wa bóyún tó wà nú ẹ̀ ọkùnrin ni ó ní tá a bá so ákídù lé wọn lórí ẹni tó jẹ́ ọkọ ọlọ́kọ á máa gun orí ọmọ ọlọ́mọ ẹlẹ́ẹ̀kejì ni wípé nínú ìdájọ́ ṣẹ̀ríà obìnrin àtọkùnrin tí wọ́n bá ṣe ṣìnà báyìí tí wọ́n jẹ́ tí wọ́n tí ì ní ìyàwó tẹ́lẹ̀ àbí ní ọkọ ọlọ́run bá ní mi àtàjẹ́lda ọlọ́run ní ẹ̀nà wọn ní ẹgbàá hundred tí ẹ bá nà wọ́n ní ẹgbàá hundred nínú yìí tó pọ̀ jù náà mọ̀dáhìbù ni wọ́n ní wàtẹ̀gìrìbù am kí a tún wá yà wọ́n fún ọdún kan ọkùnrin àtobìnrin tí a bá yà fún ọdún kan yìí ibo la ti fẹ́ so iyìgì nígbà tí a ti yà wọ́n nígbà tí a ti yà wọ́n bó la ṣe fẹ́ so iyìgì ẹ rí i pé léyìí ò wáyé tá a bá wá ń take advantage wípé ẹ ìbí kò sí ṣẹ̀ríà ká lọ mọ̀ pé àwọn ọ̀dájọ́ ṣẹ̀ríà yẹn fẹ́ fọ̀ wá mọ́ ni gbogbo ìgbà tí wọ́n bá ti rí ìdájọ́ ṣẹ̀ríà ṣe lé wa lórí ìyá ẹ̀ ọlọ́run bá rìsáàvù ẹ̀ fún wa ní ọ̀run ni bákan náà wá ní pé àyàfi tí a bá túbá nínú tó máa ń wá jẹ́ pé kéèyàn túbá òun náà ni pé kí àwọn ẹni àsìkò tí eléyìí ti ṣẹlẹ̀ yìí kí wọ́n jìnnà sí gbogbo pé wọ́n ń súnmọ́ra wọn títí títí tí wọ́n á fi padà so yìí gálẹ̀ wá wá wo pé àkóní rọrùn fún wọn ìyẹn dẹ̀ kù sí wọn lọ́wọ́ àwa ni ká má bá wọn ṣe kí ni ká má bá wọn kó nínú ọ̀ràn tí wọ́n ti dá àti ẹ̀ṣẹ̀ tí wọ́n ti dá torí ta bá bá wọn kópa ńbẹ̀ àwa náà ti ń ṣe kí ni nahnu shuraka'u fil ismi àtijọ́ dá ẹ̀ṣẹ̀ ní kọ́lọ́ọ̀bá kí ó foríjì wá lẹ́yìn náà ni wípé tí a bá ń sọ̀rọ̀ nípa wípé ọkùnrin àti obìnrin a ti mọ̀ pé Islam ò ní pé kí a ṣe akidu nika ohun tó dẹ̀ máa ń sọ abẹ́ obìnrin di ẹ̀tọ́ fọkùnrin ó ní pé kó ṣe kó san sọ̀dáàkì gbogbo eléyìí ti wáyé tó jẹ́ wípé wọ́n ṣe ní ọ̀nà tí ò tọ́ ni so kọ́lọ́run ọba kó ṣe àforíjì fún gbogbo wa ẹ̀yẹn jẹ́ àkọ́kọ́ ọlọ́run ní ká nà wọ́n lẹ́gba ká dẹ̀ yà wọ́n fún odidi ọdún kan gbáko lẹ́yìn ìgbà yẹn tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn àwọn yẹn lè wáyé naam nísìn fún àpẹẹrẹ a rí i pé ńgbà tí ọlọ́run ọba àlékè ọlá tó ń sọ̀rọ̀ nípa obìnrin mùtọ́lákọ̀ ao almutawa fahani hazauj obìnrin tí wọ́n kọ̀ kalẹ̀ nílé ọkọ àbí obìnrin tó jẹ́ wípé ẹ ọkọ ẹ̀ jáde láyé ọlọ́run ọba ní àwọn obìnrin ẹ̀ tún gbọ́dọ̀ kọ́nu fífẹ́ sí wọn until tí wọ́n á fi bí ọmọ inú wọn until tí wọ́n á fi bí ọmọ inú wọn tó bá jẹ́ pé ẹni tó lóyún sínú tí ò bá lóyún sínú kó ṣe ẹ̀jẹ̀ oṣooṣù èyí tó bá jẹ́ pọ́kọ́ kú fún ní oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá èyí tó bá jẹ́ pé wọ́n kọ̀ kalẹ̀ ni kó ṣe ẹ̀jẹ̀ oṣooṣù mẹ́ta tí ò bá jẹ́ tó ń ṣẹ̀jẹ̀ oṣooṣù mọ́ kó fi ojú ọ̀run kó fi kà á tí a fi pé oṣù mẹ́ta àbí oṣù mẹ́rin àti oṣù kan fún ẹni tó bá jẹ́ pé ọkọ ẹ̀ kú eléyìí ni tí ọlọ́run bá gbé kalẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀tọ́ tó wà ní ara obìnrin kó má bàa di ti ẹlòmíì so ọkùnrin tí a fẹ́ so yìgì lé wọn láàrin wọn yìí kò sí tó fi rinlẹ̀ pé ohun tí obìnrin gan gbé sínú òun ni òní lẹ́yìn náà ni pé wàládù zina nírú ọmọ bẹ́ẹ̀ ọmọ yẹn gan nínú ètò Islam kò lẹ́tọ̀ọ́ láti jẹ ogún bàbá yẹn torí pé nínú ẹ̀sìn kò rinlẹ̀ pé ọmọ ṣìnà ọmọ bàbá tí à ń fitì sí lọ́dọ̀ ni ọmọ yóò lẹ́tọ̀ọ́ àti jogún bàbá yìí bàbá yìí náà kò lẹ́tọ̀ọ́ láti jẹ nínú ogún ọmọ ẹ̀ á rí i pé àwọn àdánwò tí kinní kó sínú ohun tó pọ̀ ní so ohun tó dáa jù òun ni pé ká jẹ́ kí obìnrin kó bímọ tí wọ́n bá wá padà nífẹ̀ẹ́ pé wọ́n fẹ́ fẹ́ra wọn kí gbogbo yẹn ṣe máa kó ṣe máa wáyé gẹ́gẹ́ bí àwọn yìí tí à ń sọ lẹ́ẹ̀kan pé ọlọ́run ní àgbọ́dọ̀ bá obìnrin náà sọ̀rọ̀ fífẹ́ until tí a fi di pé nǹkan tó wà ní inú ẹ̀ kó mọ́ so fẹ́ni tí ò bá ní tẹ̀lé fẹnu gbogbo àwọn eléyìí fíhí kìfáyà ohun tó ti tó ní ti a lè tàta ó ti pọ̀ ń bẹ̀ ọba kó bá wa tún àwùjọ wa ṣe so ká so yìgì fún obìnrin tó ti wà nínú oyún kò sí nínú ìlànà Islam kódà kò sí nínú ìlànà wa àwa tí a jẹ́ Yorùbá kọ́nà ọba kó bá wa tún àwùjọ wa ṣe wallahu a'lam náà nígbà míì sì ni a lè máa rí àwọn àfa tí wọ́n wo wípé látara mọ́síláhà pé tí a bá ní ká fi wọ́n lẹ̀bẹ̀ wọn a máa ṣe ṣìnà eléyìí àwọn àfa ní àwùjọ wa ara àwọn àfa tó máa ń wò bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé eléyìí a rí i pé fihi nazar fún àwọn ọ̀dí mi tí a ti sọ àkọ́kọ́ ọmọ tó wà nínú obìnrin kò kì í ṣe ọmọ ọkùnrin tí a fẹ́ so yìgì lé lórí ó ti wà nípò wípé obìnrin mùtọ́ kọ̀ọ̀ta kọ̀ sílẹ̀ tó ń ṣe ìdá lọ́wọ́ àbí obìnrin ẹni tó jẹ́ pé ọkọ ẹ̀ kú tóun náà ṣe ń dà lọ́wọ́ ká wá fi fún ọkọ mi so kọ́lọ́n ọba kó ṣàánú wa wa sallallahu nabi nabiyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in fi kun.